وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله تعالى من النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدوكفوا الله ọba tí ó ṣẹ̀dá wa tó ṣẹ̀dá gbogbo nǹkan lápapọ̀ ọba tí ó kádàrá bíbẹ wa lórí Islam àti ìlànà òjíṣẹ́ ńlá Muhammad صلى الله عليه وآله وسلم أتركات جالون وبا فو نبوة محمد أتركات جالون فوى أمارا لنشالون أتركات جالون فوى أمارا صحابي لنشالون bákan náà atọrọ ìkẹ́ àtìgẹ̀ fún gbogbo àpapọ̀ àlẹ́ ó mà títí jọ́ gbéǹde alqiyama kí ọlọ́run kó kà wá náà àti àwọn ará ilé wa kún àwọn ẹni ìkẹ́ náà àbẹ́lọ́wọ́n ọba pẹ̀lú agbára tí ó ní lórí gbogbo nǹkan ibi tí a bá Ramadan dé àti ibi tí ó kù sí kọ́lọ̀ ń dákun kó má fẹ́ ṣe ní ìjọsìn tẹ́wọ́gbà fún wa kó lòun ní sábà bíi gbígbàdúrà fún wa kóló onísábàbí kíká ìsàkúò lórí ilẹ̀ ayé kíká ìsàkúò láwùjọ wa ọ̀lẹ́lá ilaha illallah ní ìjòkó wa ti òní a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò ọ̀rọ̀ nípa la ilaha illallah eléyìí tí a ń ṣe àlàyé nípa rẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fúnra wa wípé gbólóhùn la ilaha illallah gbólóhùn ńlá ni gbólóhùn tí ó tóbi púpọ̀ ni nínú ẹ̀sìn wa miftahul janna wa miftahul sa'ada kọ́kọ́rọ́ aljanna kọ́kọ́rọ́ oríire ayérayé òun ni gbólóhùn la ilaha illallah eléyìí tó já sí wípé a sọ fún wa ìtumọ̀ rẹ̀ lánàá bákan náà a sì jóyè wa wípé ó ní àwọn orígun méjì tí a gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé nípa àwọn orígun méjèèjì wọ̀nyí sí gbólóhùn la ilaha illallah àwọn orígun méjèèjì yìí òun náà ní orígun annafi wal àwọn orígun annafi wal isbat orígun àkọ́kọ́ òun náà ni ìgbà nǹkan dànù orígun ẹlẹ́ẹ̀kejì ni ìfi nǹkan rinlẹ̀ gbólóhùn la ilaha illallah ó láwọn nǹkan tó ń gbá dànù ó sì láwọn nǹkan tó fi ń rinlẹ̀ eléyìí nínú ààyè yìí ó jẹ́ kókó ibi tí a dúró sí lánàá níbẹ̀ náà láti sọ fúnra wa láti ṣọ́ra fún ìmọ̀ tọwọ́ bọ gbólóhùn la ilaha illallahu bó ṣe wù wá àjọyọ̀ wa wípé eléyìí ó tako ìlànà Islam ó sì tako ìpìlẹ̀ gbólóhùn yìí tá a bá fẹ́ sọ la ilaha illallah a sọ gẹ́gẹ́ bó ti ṣe wá nínú alkur'an a wí gẹ́gẹ́ bó ti ṣe wá nínú sunna a ò lẹ́tọ̀ọ́ láti já nǹkan kan kù nínú àwọn gbólóhùn tí ó gbé ọ̀rọ̀ náà dúró àbí ìkankan nínú àwọn aráàfin rẹ̀ a lẹ́tọ̀ọ́ àti yọ ọ́ kúrò pẹ̀lú èròǹgbà wípé à ń dára níbi lílo la ilaha a ti sọ nínú àwọn ọ̀nà tí ó burú táwọn èèyàn ń gbà lo gbólóhùn la ilaha illallah fún wa tí ń tọ́ka sí àìmọ̀kan wa sí ìlànà Islam gbólóhùn la ilaha illallah nínú àwọn ọ̀nà tó gbà wá lára ẹ̀ ní ọ̀nà tó bá wá nípìnlẹ̀ yìí òun náà ní ká wí ní ilaha illallah ó tún wá lọ́nà míì tí ń túmọ̀ nǹkan kan náà òun náà ni la ilaha illa ana ó tún wá lọ́nà míì tó ń túmọ̀ nǹkan kan náà òun náà ni la ilaha illa huwa ó tún wá lọ́nà míì tó ń túmọ̀ nǹkan kan náà ni la ilaha illa anta àwọn lè jẹ́ àwọn ọ̀nà tó já sí pé a ò gbọ́dọ̀ máa kọjá àlà ọlọ́run ọba nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa la ilaha illallah a gbọ́dọ̀ kọjá àwọn àlàyé àmọ́ ká wá já wọn kankan kúrò ń bẹ́ nìyí ká ní la ilallah àbí ọ̀nà míì eléyìí tí àwọn èèyàn ń gbà já dànù tí wọ́n wá já títí wọ́n já kú ha ò tí ó parí Allahu tí ó máa tún máa hù tí ó máa dún ní hù hù. wọ́n á lélẹ́yìn náà ní ìtumà eléyìí nínú Islam kò ní ìtumà ìtọ́wọ́bọ gbólóhùn la ilaha illallah ní ọ̀nà ìtọ́ òun náà ní eléyìí ń tọ́ka sí sotori ẹ̀ látara àdí eléyìí abùkátà wípé kí a ní àgbọ́yé bí a ṣe máa ń lo la ilaha illallah so inshallah yìí tí a tún fẹ́ kí a òun náà ni àlékún àgbọ́yé nípa àwọn nǹkan tí gbólóhùn la ilaha illallah ń gbá dànù àti tó fi rinlẹ̀. àmú eléyìí wá nínú tíra ìkan nínú àwọn àlùfẹ́ẹ̀sìn as-shaykhul allamatul imam shaykhul islam muhammad bin abdul bin suleiman wọ́n ń pè àfáà wáyé ní muhammad ọmọ abdul nínú àwọn tírà àwọn tí wọ́n kó àwọn lẹ́tà sí wọn òun náà ni àkọránṣẹ́ ìwé tí wọ́n kọ fáwọn èèyàn léyìí tí ó pọ̀ tí ojú ewé rẹ̀ ọ̀pọ̀ púpọ̀ tí wọ́n kó sí. nínú tírà yìí tí wọ́n pè ní aljawahiru almọ̀díyà aljawahiru almọ̀díyà. Al nínú àwọn lẹ́tà tí ó ń bẹ̀ ń bẹ̀ wọ́n ní risalatun ukhra fi kalimati tawhid wa kaunuha tanfi arba'an wa tuthbitu arba'an wọ́n ní eléyìí ní lẹ́tà míì nípa gbólóhùn tawhid láti ṣàlàyé wípé gbólóhùn yìí ó ń fi nǹkan mẹ́rin ó ń gba nǹkan mẹ́rin dànù. No ó sì ń fi nǹkan mẹ́rin rinlẹ̀. wọ́n ní kalimatu tawhid tanfi arba'in wa tusbitu arba'in gbólóhùn tawhid yìí ó ń gbà nǹkan mẹ́rin dànù gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa wípé abala méjì ló abala annafiyu ó ní ìgbà nǹkan dànù wọ́n láwọn nǹkan mẹ́rin náà ni ti ń gbá dànù wa tuthbitu arba'an ó sì ń fi àwọn nǹkan mẹ́rin rinlẹ̀. qala rahimahullahu ta'ala àlùfáà àwa tí wọ́n kọ lẹ́tà yìí kí ọlọ́run bá ní kẹ́ wọn. wọ́n ní i'lam anna ma'na la ilaha illa Allah wa ithbat. تنفي أربعة أنواع وتثبت أربعة أنواع وان لما رحمك الله قالون كوكيو gbólóhùn yìí jẹ́ gbólóhùn tí àlùfáà wa yìí máa ń sábà lò ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nígbà tí wọ́n bá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n á máa sábà lo gbólóhùn ẹ̀ẹ́lẹ́m rahimakallah ìgbà mi wọ́n á lo gbólóhùn ẹ̀ẹ́lẹ́m arshadakallah wọ́n máa sábà lo gbólóhùn yìí púpọ̀ tí ń tọ́ka sí àánú àti ìṣenilójú kòkòrò láti gbàgbọ́ yìí ń ta afẹ́ sọ. ń tá ń pè ní ìmà òun náà ni nǹkan tó já sí pé bó ṣe rí gangan la fi mọ̀ tí ò sí iyèméjì ń bẹ náà ń pè ní ìmà. ń tá a bá sọ pé àmà nìyí tí ò bá ti rí ibi jókòó lẹ́nu wa pé bó ṣe rí la fi máa yẹn nǹkan yẹn wọn kì í pè ní ìmà. so ohun tí wọ́n fẹ́ ká ṣe ń bí náà ni pé ká ní mà tí ó jẹ́ ìmà àmọ̀dájú ìmà tí ó gba ìmà kan dànù ìmà àmọ̀dájú tí ó gba iyè méjì dànù kúrò nínú ọkàn wa wọ́n fẹ́ ká ní sí àwọn nǹkan yìí kí làwọn nǹkan náà wọ́n lò náà ni pé ìtumọ̀ la ilaha illallah nafiyun wa isbat ìgbà nǹkan dànù àti ìfi nǹkan rinlẹ̀ òun náà ni ìtumọ̀ gbólóhùn la ilaha illallah. tanfi arba'ata anwa' wa tusbitu arba'ata anwa' gbólóhùn la ilaha illallah ń gbà nǹkan mẹ́rin dànù bákan náà ó sì ń fi nǹkan mẹ́rin rinlẹ̀. wọ́n ní tanfi tanfi al-aliha wat-tawaghit wal-andad wal-arbad tanfi al-aliha wat-tawaghit wal-andad wal-arbad gbólóhùn la ilaha illallah àwọn nǹkan mẹ́rin tí ń gbá dànù náà ní nǹkan tí ń bọ̀ wáyé tanfi al-aliha ń gbá àwọn aliha dànù wat-tawaghit bẹ́ẹ̀ náà ní gbàtọ̀ wà géètù dànù wal-andad ń gbá al-andadu dànù wal-arbab ń sì ń gbá al-arbab ń gbá dànù ń gbá al-aliha dànù àwọn nǹkan mẹ́rin tí ń gbá dànù alákọ̀ọ́kọ́ náà ni al-aliha al andadu danu wal arbab n si n al arbab n al-arbab nnkan ti n danu alakooko sí al-aliha. الطواغيت الأنداد الأرباب àwọn gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n mú wá yìí wọ́n mú wá ní gbólóhùn ọ̀pọ̀ rẹ̀ tí ẹyọ ìkọ̀ọ̀kan wọn ló ní gbólóhùn ẹyọ ọ̀kan lápèjúwe al-aliha ẹyọ ọ̀kan rẹ̀ ní ìlàhù atọ̀wàgìt ẹyọ ọ̀kan rẹ̀ ní tọ̀gùt al-andad ẹyọ kan rẹ̀ ní nid al-arbab ẹyọ kan rẹ̀ ní rob so gbólóhùn la ilaha illallah ń gbá àwọn al-aliha àwọn ọlọ́hun gbólóhùn la ilaha illallah ń gbá àwọn ọlọ́hun dànù that is àwọn olùjọ́sìn fún ń gbá dànù pé kò sí olùjọ́sìn fún bákan náà tọwàgìt ń gbá àwọn tọwàgìt àwọn òòṣà ń gbá dànù bákan náà andaj àwọn orogún ń gbá dànù àwọn orogún làwọn tó já pé wọ́n jọ ń ṣe nǹkan kan náà ń gbá dànù pé kò sí ní ń jẹ́ pé àjọ ń ṣe lágbègbè ìjọsìn wọ́l arbab àti rọ́bù olúwa ń gbá àwọn olúwa náà dànù eléyìí nítumọ̀ àwọn gbólóhùn yìí nìyẹn àlùfáà wo wàá mú ẹni tí wọ́n gbà lérò pẹ̀lú kọ̀ọ̀kan nínú àwọn gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin wọn mọ̀ wá fún wa. àlùfáà wa ní fàlàlíhà wọ́n ní ẹ̀rí gbólóhùn àlàlíhà ìtumọ̀ rẹ̀ ní ma qasadtahu bi shay'in min jalbi khayrin aw daf'i durrin ma qasadtahu bi shay'in min jalbi khayrin aw daf'i durrin fa anta muttakhidhuhu ilahan wọ́n ní àlàlíhà tá à wọ́n lòun náà ní gbogbo nǹkan tó o bá ti lè fi ẹ̀mí rẹ súnmọ́ tó o bá ti gbẹ̀mí lé láti mú oore wá fún ọ àbí láti mú aburú kúrò fún ọ dájúdájú o ti mú nǹkan yẹn ní ọlọ́hun nìyẹn gbogbo ohun tó o bá ti lè mú tó o bá ti sẹ̀mí sí ọ̀dọ̀ rẹ̀ tó o ní èròǹgbà fún nǹkan yẹn wípé yóò mú oore wá fún ọ àbí yóò mú ìnira kúrò fún ọ dájúdájú nǹkan yẹn ó ti sọ ọ́ di ọlọ́run báwọn. gbólóhùn la ilaha illallah àṣẹ ìgbà ilé yìí dànù wípé kò sí nǹkan kan tó lè mú oore wá fún ọ bẹ́ẹ̀ ni ò sí nǹkan kan tó lè gbé ìnira kúrò fún ọ tí wàá wá sọ ọ di tí wàá máa sìn tí wàá máa bọ́ yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. so mùsùlùmí tó ń pe gbólóhùn la ilaha illallah lára ń tó gbọ́dọ̀ mà nínú ìtumọ̀ gbólóhùn yìí tí gbólóhùn yìí ń gbá dànù náà ni pé tó o bá ti ma la ilaha illallah o gbọ́dọ̀ gbà wípé o lọ́lọ́ kò sí ọlọ́hun kankan bì kankan má ju Allahu lọ. nítumọ̀ wípé kò sí ẹni tó lè mú orí wá bọ́ bẹ́ẹ̀ ni ò sẹ́ni tó lè gbé aburú kúrò fún ọ àyàfi Allahu subhanahu wa ta'ala. ọlọ́run ọba sọ nínú alukur'an pé. إن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده olùwà ọba ni lọ́mà ìwọ ọmọ ènìyàn wípé in yamsaka Allahu bidurrin fala kashifa lahu illa hu tí olùwà ọba Allahu bá fẹ́ fara ní ọ tó bá fẹ́ gbé ìnira wá bá ọ tó fẹ́ gbé àdánwò wá bá ọ tó fẹ́ gbé ìdààmú bá ọ tó fẹ́ dán ọ pẹ̀lú wàhálà tó fẹ́ fìtínà rẹ̀ tọ́lọ̀ ń bá gbé e dé fala kashifa lahu illa hu kò sí ẹnì kankan tó lè gbé e kúrò fún ọ ju òun nìkan lọ kò sí ẹni náà la ahad kò sí anybody tó lè gbé nǹkan kan náà kú o kò sí nǹkan kan bì kan tó lè ṣe tó wá lè múnira tọ́lọ́hún ọba ní kò ní kúrò ohun tó lè mú kúrò ọlọ́ba ní kò sí ìlàhù àyàfi ọlọ́hún ọba aláhù yìí nìkan náà ló lè mú kúrò. wọ́n ń yorí kàbí khairin bákan náà tí ọlọ́hún ọba aláhù tó bá gbèrò tó bá gbáyà lérò láti ṣe dáadáa fún ẹ tó fẹ́ ṣe dáadáa fún ẹ tó bá fẹ́ tó wù ú láti ṣe dáadáa fún ọ falẹ̀ rọ́ọ̀dálẹ̀ fọ́dúlì dáadáa tọ́lọ́wọ́n ọba fẹ́ ṣe fún ọ ìkẹ́ ọlọ́wọ́n ọba orí yẹn olúwa ọba ní kò sí ẹni tó lè gba àdànù pé kó má jẹ́ tiẹ̀ kò sẹ́ni tó lè gbẹ́sẹ̀lé kò sẹ́ni tó lè bì mọ́lẹ̀ tí òfin ní jẹ́ tiẹ̀. yusibu bihi man yasha'u min ibadi kọ́lọ́wọ́n ọba ó fàdánwò kan ni kọ́lọ́wọ́n ọba ó gbé orí bá ni olúwa ọba ní gbogbo yín ẹrú ẹrú èmi ọlọ́run ni yín ẹni tó bá sì wù mí lèmi ọlọ́run ọba máa ń tarí yìí tó bá wù mí nínú méjèèjì sí nínú yín. ìyẹn ló fa tó fi jásí àwọn ànẹ́bí ọlọ́run ọba ọlọ́run ọba kẹ́ wọn ọlọ́run ọba fara ni wọn. àwọn tí wọ́n já wọn olùsìn lọ́run ọba tí wọ́n jẹ́ nire tí wọ́n já wọn olùtẹ̀lé àwọn ànẹ́bí ọlọ́run ọba wọn sàábé wọn ọlọ́run ọba kẹ́ wọn ọlọ́run fara ni wọn àwọn tí wọ́n tún tẹ̀lé wọn tí wọ́n dúró déédéé tọ́ ọlọ́run ọlọ́run ẹnì kẹ́ ẹni tọ́lọ́run kẹ́ ọlọ́run kẹ́ wọn ẹni ọlọ́run fẹ́ fàdánwò kan náà ọlọ́run gbé bá. gbogbo àwọn nǹkan yìí pátápátá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ṣe òun ṣe fi ẹ̀rí. ìyẹn ló fà á tó já pé ìsìláàmù ń ṣe ń tà fi máa polówó wípé tó o bá ti di mùsùlùmí kò sí ṣòro ayé rẹ̀ mọ́ ọmọ tí ò ní máa bá ìṣòro yìí tó lára nǹkan tó já sí ọmọ èèyàn kò lè kú kò lè mórí bọ́ òun náà ní ìṣòro gẹ́gẹ́ já sí nínú ọba dá sílé ayé ìkẹ́nà àwọn nǹkan méjèèjì yìí gbàgbọ́ rẹ̀ ọlọ́run ọba wa ta'ala ọlọ́run ọba fẹ́ ká ilé yìí pẹ̀lú la ilaha illallah gbogbo nǹkan tá a bá ti wá fẹ̀mí ó lè mú oore wá fún wa tá a bá fẹ̀mí sí pé nǹkan yìí ó lè gbé ìnira kúrò fún wa ó lè gbé àdánwò kúrò fún wa ó lè mú dààmú kúrò nínú ìgbésí ayé wa nǹkan yẹn ti di ọlọ́run so ọ̀nà tá ń gbà sọ nǹkan di ọlọ́run ọ̀nà tó já sí pé ọ̀nà tí ó fúyẹ́ púpọ̀ òní èèyàn lè sọ nǹkan di ọlọ́run látara wípé kéèyàn ó gbà pé nǹkan yẹn yóò ṣoore fóun ká máa wá wá oore kama máa tẹ̀mí tẹ oore látọ̀dọ̀ nǹkan yẹn bẹ́ẹ̀ tí yẹn bá sì ti ń tẹ̀mí tẹ wípé nǹkan yìí ni ó gbé ìṣòro kúrò nínú ìgbésí ayé òun ọlọ́run rẹ̀ nìyẹn o ti mú lọ́lọ́. tí ń tọ́ka sí pé nǹkan yìí méjèèjì yìí tàlà á máa ń fi fún jàmá kéèyàn ó máa wá oore á máa ń wá oore lọ́dọ̀ ọlọ́run á máa ń tẹ̀mí tẹ oore lọ́dọ̀ ọlọ́run Allah ni kéèyàn ó sì máa wá kí ìṣòro kúrò nínú ògbésí ayé òun náà ọ̀dọ̀ ẹni tá a ti máa ń ran kan rẹ̀ náà ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ nínú tí gbólóhùn la ilaha illallah ti ń gbá dànù fún wa gẹ́gẹ́ bí àlùfáà wa ṣe sọ kọlọ̀mbà nìkẹ́ wọn. bákan náà wọ́n ní gbólóhùn la ilaha ti ń gbá àtọ̀wàgì ń gbá yìí nínú àdánù kí ni àtọ̀wàgì nìyí wọ́n ní wàtàwàgétu máa óbìdá wàhúwà rọ́ọ̀dín àwòrúṣì halil ìbàdà máa óbìdá wàhúwà rọ́ọ̀dín àwòrúṣì halil ìbàdà. wọ́n lóun tí a ń pè ní àtàwàgétu òun náà ní gbogbo nǹkan táwọn èèyàn bá gbé kalẹ̀ láti máa jọ́sìn fún tó náà wá yọnu sí bẹ́ẹ̀ fi ẹ máa jọ́sìn fún mi. òun náà ti di tọ̀húùtù nìyẹn àbí nǹkan táwọn èèyàn gbé kalẹ̀ láti máa bọkúnra wọn nǹkan yẹn ò lè sọ pé ó tẹ́ mi lọ́rùn kò tẹ́ mi lọ́rùn wọ́n kàn gbé kalẹ̀ láti máa bọ́ náà ni ó ti di tọ̀hún ní èdè Yorùbá a máa ń pè lóòṣà kó lè yẹ wa tó túmọ̀ sí pé àwọn òòṣà yẹn nísìnyí ìkànnì méjì ni ó jẹ́ ìmá kó jẹ́ ẹ̀dá tó lè sọ̀rọ̀ àbí kó jẹ́ ẹ̀dá tí ò lè sọ ọ̀rọ̀ ẹ̀dá tó lè sọ̀rọ̀ ó ń bẹ lára wọn làwọn ògún tí wọ́n máa ń bọ nílẹ̀ Yorùbá àti oríṣiríṣi àwọn òòṣà míì bẹ́ẹ̀ tí wọ́n ní tó já pé ìpìlẹ̀ wọn ènìyàn tó lórí ilẹ̀ ayé yìí tó jẹ́ kanú ẹ̀dá Ọlọ́run náà ni wọ́n gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀tàn wọn. lára wọn náà làwọn ànábì Ọlọ́run bí ànábì wa Isa alayhi salatu wassalam tí wọ́n ń pè lọ́lọ́run àbọ́mọ rẹ̀ lára wọn náà làwọn màláíkà bí àwọn àmì tí wọ́n máa ń bọ màláíkà so gbogbo àwọn eléyìí ẹ̀dá ọlọ́run ọba ni wọn lára wọn náà làwọn tí wọ́n já wọn ẹni ọlọ́run míì táwọn èèyàn ń sọ wọ́n di tí wọ́n máa bọ wọ́n sọ wọ́n di nǹkan tí wọ́n máa bọ wọ́n máa pe wọn nígbà tí wọ́n bá ń fẹ́ oore bákan náà wọ́n máa pe wọn. nígbà wọn wọ́n bá fẹ́ kí nira ó kó nínú ìgbésí ayé àwọn láti mú àwọn kúrò nínú ìṣòro wọn a máa porúkọ wọn. àwọn èèyàn ti sọ wọn di òòṣà. ọgọrọ nu àwọn èèyàn táwọn àwọn èèyàn táwọn èèyàn sọ di òòṣà yìí nìyí ọ̀gọ̀rọ̀ nù àwọn èyí ti ẹni tí ó yọ́nú sí nǹkan yẹn tó gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí òòṣà tí wọ́n máa bọ. ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn òòṣà kan fún wa nínú alukur'an. onáà ni láàtà manáàtà ọ̀zà wad suwa àwọn àwọn márààrún yìí tọ́lọ́wọ́n ọba sọ̀rọ̀ wọn nínú alukur'an tí àwọn ìjọ anabiwa nuhu alayhi salatu wa salam tí wọ́n ń bọ̀ jama afẹ́ká mà wípé ẹni eré làwọn márààrún yẹn àwọn èso wọn gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run táwọn èèyàn máa ṣe kí tí wọ́n máa wá bọ̀ wọ́n gbéra wọn kalẹ̀ bẹ́ẹ̀. àwọn náà jẹ́ olùsílọ́wọ́n ọba ni àwọn náà ń jọ́sìn fún Allahu ni síwájú kí Ànábì wa Nuhu tó dé kó tó dé ṣùgbọ́n nígbà tó di pé àwọn èèyàn Ànábì Nuhu alayhi salatu wassalam táwọn ẹni rẹ márààrún yìí kú tán tí wọ́n sọ wọ́n di tí wọ́n ń bọ tí wọ́n gbẹ́ ère wọn ya fọ́tò wọn ṣe gbogbo ẹ̀ tó padà di fáwọn èèyàn sọ wọ́n dóòṣà lọ́lọ́run fi padà rán ànábì wa Nuhu alayhi salatu wassalam láti wá gbà wọ́n kúrò nínú aburú ayérayé tí wọ́n kú sí yẹn tó lè ba ayé àti ọ̀run wọn jẹ́ tí wọ́n bá jáwọ́ mbẹ́ láti wá fà wọ́n yọ kúrò nínú òkùnkùn ẹbọ. àpèjúwe tá a lè fẹ́rẹ̀ yìí lásìkò wa yìí ọ̀nà làpèjúwe àwọn tá a máa ń rí lọ́dọ̀ àwọn oníṣòfin mi tí wọ́n sọ àwọn téèwù kan di ọlọ́run àwọn onípè wọn lọ́lọ́run ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n máa fi bá wọn lò àwọn nǹkan tá a máa fi ń bọ́ lọ́wọ́ ọba adẹ́dá wa Allah subhanahu wa ta'ala lò ni wọ́n máa ṣe fún wa. irú àwọn eléyìí náà wọ́n ti sọ wọ́n di òòṣà lára àwọn ni Sheikh Ahmed Tijani lára àwọn ni Sheikh Abdul lára àwọn ni Sheikh Ibrahim Niyas àwọn mìíràn ń bẹ láwùjọ wálẹ̀ Yorùbá náà bíi seo bilala bíi seo lawali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi seo alimi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó já sí àwọn èèyàn ní wọ́n ti rí wọn níbi wípé àwọn gan fúnra wọn tó máa pè sórí àlámọ̀rí ayé àwọn kódà báwọn ò bá pe Ọlọ́run wọ́n rí wọn bẹ́ẹ̀. ẹlòmíì ó iṣẹ́ alimi ẹlòmí ó pe tí ó bulala ẹlòmí ó pe lawali ẹlòmí ó pe Ibrahim Niyas ẹlòmí ó pe Abdul Qadir Tijani wọ́n rí wọn nídìí pé wọ́n tó pè sínú àlámọ̀rí ìgbésí ayé àwọn eléyìí náà ni tó já pé àwọn èèyàn anábì Nuhu alayhisalatu wasalam eléyìí ni ìlànà tó burú tí wọ́n rìn tọ́lọ́wọ́n bá fi rán anábì Nuhu alayhisalatu wasalam láti wá yú àwọn èèyàn kúrò nínú rẹ̀ ìlànà wípé kárí àwọn èèyàn kan àwọn ẹ̀dá ọlọ́run yálà bóyá wọn tá a bá tari pé wọ́n ń sin lọ́hùn dáadáa ni àbí tá a gbọ́tọ̀ wọn pé olùsìn lọ́hùn ni wọ́n ká wa sọ wọ́n di ẹ̀dá tá a máa wá bọ ká sọ wọ́n dẹni tó já sí a máa béèrè orí lọ́dọ̀ wọn ká sọ wọ́n dẹni tó já sí wípé à tí ara bá ní wá tá a bá ní ìṣòro a máa pè wọ́n láti gbé ìṣòro kúrò nínú ìgbésí ayé wa pé tí o alimi sọ wàá rí mi ni o sì mọ mo ti nífẹ̀ẹ́ rẹ tó ṣe Abdul Kadiri ṣé ibrahim nìyá tí o mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ pẹ̀lú ṣé o ti já ní ṣé o búláàlà o mọ̀ pé n kó lórí ìlànà rẹ sọ wá nígbà mí nú sọ̀rọ̀ ní àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀. ìkan nínú àwọn ọmọ ẹ̀yà kọ́lọ̀ ń kó ṣàánú wọn kó ṣàánú àwọn àná wọn ní ẹ̀gbọ́n kan ọ̀rọ̀ táwọn sọ ọjọ́ rẹ ti pẹ́ yóò ti máa súnmọ́ bíi thirty years àwa ní ẹ̀gbọ́n àwọn yìí nìyí lára àwọn ọmọlẹ́yìn ṣéwù làwálì ni àwọn wá lọ́dọ̀ rẹ̀ níjọ́ kan kó tó di pé ọlọ́run ọba fáwọn ní àgbọ́yé súnà àgbọ́yé káṣí ìsìláàmù bá nẹ́bi tí mo wá náà ń pè ní súnà káṣí ìsìláàmù bá nẹ́bi tí mo wá ni wọ́n ń pè ní súnà pé ṣáájú kọ́lọ́run ọba tó ṣàánú àwọn pẹ̀lú àgbọ́yé yìí àwọn ń ṣe ọ̀fìnkìn kàtá kí omi àbíkú máa yọ mú èèyàn àwọn wá ní àìsàn yìí àwọn ń lóògùn bọ̀tọ̀ ọlọ́run tí ní kí ó kó lọ àwọn wá dọ́dọ̀ rẹ̀ níjọ́ náà lọ́hùn àwọn sà wá ń sin léraléra bẹ́ẹ̀ làwọn ń somi nímú wọ́n ní a kí ni jọ àkàtà ni ó ti tó gbà wo ó ti tó bí jọ mẹ́ta àkàtà mo ti ń bá yìí a wọ́n wá ní mú ìka méjì báyìí ìka ìfábẹ̀lá àti ìka àárín tó ga jù ní àtìká àfábẹ̀lá tó máa ń kúnà sí yàn láti fi wọ́ọ̀nù èèyàn láti fi kìlọ̀ fún yàn wọ́n á ní kó ṣe méjèèjì kó mú méjèèjì kó ká yòókù kó kó wá na méjèèjì kó wá sọ pé yáṣẹ ibrahima ní àsìkò sọ sílẹ̀ méje kó wá fi bọnú ho imú títí bá ti fi bọnú ho mú yóò lọ òun náà wá ṣe lẹ́ẹ̀mejì ó ti bọnú ho imú gẹ́gẹ́ bí oògùn kàtá tí ó lé ọ̀kẹ̀kẹ̀ tí ó lé kúrò lágbárí nínú gbàgbọ́ burúkú ká má bẹ náà mọ́ ká má bẹ yẹn láti mú ìnira kúrò fún yàn tá à ń sọ ara ẹ̀ náà nù. ẹni ní òun wá ṣe é ó ṣe díẹ̀ kínní yẹn ò lọ òun tún sí ẹ̀gbọ́n rẹ̀ òun wá ń sọ fún pé a ní tí mo ní oṣù òṣè ni àwọn ni mo ti ṣe à kò sì lọ náà bẹ́ẹ̀ ni kèsì lọ àkólọ náà kèsì lọ a ò ní gbàgbọ́ sí bàbá òun tó ni ò ní gbàgbọ́ sí bàbá òun tó ni ẹ dákun bò ní o bá ti gba bàbá òun tó kó gba ipò ńlọlọ́run tó ni náà tó ni náà tàbí jẹ́nà tó lè fi ń sí ò ní gbàgbọ́ sí bàbá òun tó òun tá à ń sọ nìyẹn eléyìí ó yàtọ̀ sí ìṣesí tí àwọn èèyàn anábìwá Nuhu alayhi salatu wa salam tí wọ́n kó sí tọ́lọ́ eléyìí náà ní táwọn èèyàn kó sí tọ́lọ̀ fi gbé ànẹ́gbẹ̀wá Muhammad jẹ́ kó wá yọ wọ́n bẹ̀ eléyìí àtúpadà ń rí láàrin àwọn mùsùlùmí lórúkọ pé anífẹ́ àwọn ẹni ọlọ́run náà sì ni táwọn èèyàn sì ṣe eléyìí lára ń tí gbólóhùn la ilaha illallah tá à ń pè tó takò ni àmọ́ àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí náà àwọn tí wọ́n láwọn làwọn ni la lọ́nà oṣù dì ní. ẹni tí ó sọ̀rọ̀ yìí tó sojú rẹ̀ kì í tí ì kó sí mbẹ́ láyé. ó ọ̀nà oṣù dì kọ́ ọ̀nà orílẹ̀ báyìí ní sọ́dún orílẹ̀ ni. ẹni tó wá sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yìí sojú rẹ̀ kì í tí ì kú ìsọdún orílẹ̀ nìyí o. ẹnìyẹn ní àwọn ọmọ olùdí nàbí yìí kan láti wá ṣe mọ́lídì ń bẹ̀. ìgbà tí bàbá tí ó jẹ́ onímọ́lídì ọlọ́jọ́ bí tó fẹ́ sàpọ́nlé iṣẹ́wò rẹ̀ tí ó wá nígbà tí ó máa kí iṣẹ́wò rẹ̀ wọ́n ní wọ́n á náwó sí iṣẹ́wò ní káwọn èèyàn bò náwó sí iṣẹ́wò òun iṣẹ́wò náà ti kó sí kọ́mọ ní anta anta láhù anta anta láhù. anta anta láàhù anta anta láàhù ìwọlọlọ́hun ìwọlọlọ́hun anta anta láàhù anta anta láàhù ìwọlọlọ́hun ìwọlọlọ́hun ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn yẹn náà sì ń wí àwọn adáwó kùnà ẹ dákun kí ló kù nínú ìwọ àti ẹ̀tọ́ tá a fẹ́ fún olúwa ọba Allah subhanahu wa ta'ala nígbà tá a bá ń pèèyàn tá a bá ń fi rúrò yìí ti sọ́dọ̀ ẹ̀dá ẹni tá a wá ń wí náà ó ti ó náà sì jẹ́ kóńjánà láwọn ní wọ́n inú wọn ń dùn òòṣà làwọn yìí náà gbogbo ẹnikẹ́ni tó bá ti tí wọ́n bá ti gbé kalẹ̀ táwọn èèyàn bá wá ń fún un lẹ́tọ̀ọ́ ọlọ́run títí ń gbà ó ti dòṣà. ẹni tí wọ́n ti gbé kalẹ̀ náà tí ò yọnu sí náà wọ́n ti sọ dòṣà àmọ́ ó lè bọ́ra rẹ̀ wájú ọlọ́run kó bọ́kùnkùn lọ́rùn ara rẹ̀ wájú ọlọ́run. iwu yẹn ni àwọn màlẹ́kà àtàwọn ànábì ọlọ́run táwọn èèyàn padà ń pè lọ́lọ́run táwọn èèyàn padà ń fún wọn lẹ́tọ̀ọ́ ọlọ́run alukóhánì fi yẹn lẹ̀ pé ń jọ gbé ní alikiyama ọlọ́run pa àwọn màlẹ́kà pé màlẹ́kà yá jọ àwọn eléyìí wọn máa ń porúkọ màlẹ́kà láyé yá jibirila yá mikaela yá yá kaka yá ilà yá gbogbo máa ń pè é nígbà tá ń bẹ láyé ni ká máa pè ká máa pè mí àwọn àlékún sọ pé subhanak mímọ́ rẹ ọlọ́run ọba bá tí ò lórogún téèyàn gbọ́dọ̀ pẹ̀lú mi yàtọ̀ sí àwọn sọ fún wọn o àwọn sọ fún wọn o ni wọ́n ń sin ni wọ́n ń pè àwọn ó ṣe kíni wọ́n bọ wàhálà ala sọ́nù àwọn èèyàn tí ń pè wọ́n yín ni ẹ máa fa sọ fún yín máa jibril wò sọ fún wa ìsẹ̀rù ẹ̀ kíláàsì ń pè é mikael wò sọ fún wa bí ká máa fa yá mikaela bẹ́ẹ̀ náà nínú àwọn tó já wọn ànábì ọlọ́run táwọn èèyàn ń kún lẹ́tọ̀ọ́ ọlọ́run ọlọ́run bó pè òun náà ànábì wa isa alayhi salatu wa salam ọlọ́run bó pè òun náà níjọ́ pé ndé alikiyama pé ìrẹ́ ànábì isa ṣé wọ́n ló sọ fáwọn èèyàn pé èmi àti ìyá mi mariam ẹ̀ sọ wá dọ́lọ́run ẹ máa pè wá ẹ máa sìn wá ẹ máa tọrọ orí ayé yín lọ́wọ́ wa ẹ máa tọrọ ẹ máa tọrọ ìmú yín kù nínú ìṣòro ayé yín ẹ máa tọrọ ẹ lọ́wọ́ wa ẹ máa tọrọ ẹ lọ́wọ́ mi ṣé wọn ló sọ bẹ́ẹ̀ fún wa anabi isa ló sọ pé bó èmi kẹ mímọ̀ rẹ ọba allah ọba tí a pé nǹkan mi yàtọ̀ sí èmi ò sọ bẹ́ẹ̀ fún wa o kò tiẹ̀ tọ́ fún mi kí n wá sọ ẹni tí mi ò lè ṣe kí n wá ní káwọn èèyàn máa béèrè ẹ lọ́wọ́ mi kò tọ́ fún mi kí n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì isanu yóò ṣe kí mi yóò bọ́ wàhálà ń kó lọ́rùn ààrẹ yóò bọ́ sọ́rùn àwọn èèyàn tí wọ́n ń pè. torí ẹ̀ gbólóhùn la ilaha illallah yẹn ti tọwọ́ àbí gbólóhùn la ilaha illallah ò fẹ́ ká gbé nǹkan kankan lẹ̀ ká tó máa fún un lẹ́tọ̀ọ́ ìjọsìn mọ́ yàtọ̀ sí Allah ó gbá dànù gbogbo ohun tó bá ti jẹ́ tọ́ ọ̀jọ́sìn máa ń gbé sọ́dọ̀ ẹnìkankan ju ọ̀dọ̀ ọlọ́run lọ ibi tó bá sì ti ń gbé sítẹ́lẹ̀ kó tó gbọ́ yé gbà á kú ń bẹ́ẹ̀ má mi Allah má pè ma mi yàtọ̀ sí Allah bẹ́ẹ̀ sì máa rí inú Qur'an nìyẹn. ادعوا ربكم تضرعا وخفية اما قلوا وباين الله nígbà tẹ́ bá ń béèrè nǹkan bá ní bùkátà tó ga láyà yín èmi ni bọ́lá wọn ṣe máa sọ fún wa láìmọ iye ọ̀nà láìmọ iye àyè nínú alukur'an nìyẹn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti ń pe nǹkan mi yàtọ̀ sí Allah even láàrin àwa mùsùlùmí òun náà lásán yẹn. kódà ó burú débi wípé láàrin àwa mùsùlùmí lọ́dọ̀ àwọn onísúfí náà ni ẹ̀rẹ̀ ẹni tí ó ṣàdúrà tán èyí tí ó fi sọ àmì orúkọ sí rẹ̀ ni ó pèlè lórí èyí tí ó fi sọ pé àmì wọn wà ní lọ́wọ́ àbọ̀ àbọ̀ àti ṣàdúrà fún ọ ọjọ́ sọ pé ẹ sọ pé awùwálù ẹ sọ méje sí lórí àánú wá sí lẹ́ẹ̀méje wọn ni àdúrà yín ti gbẹ máa lọ subhanallah ntọ́lọ̀ ní ká nàbí owó aparẹ́ náà làátún ṣe kí ni làátún gbé lárugẹ ẹbọ náà làátún gbé lárugẹ àfi ká sọ́ra gbólóhùn la ilaha illallah ta nígbàgbọ́ sí ó tako gbogbo owó àwọn nǹkan báyìí ká jìnnà sí ká jùlẹ̀ ká má ṣe máa so gbogbo tá a bá ti gbé kalẹ̀ tá a bá ti ń fún lẹ́tọ̀ọ́ ọ̀jọ́sìn tó yẹ ká fún olúwa ọba Allah tá a bá ti ń fẹ̀mí tẹ̀ tá à ń gbẹ̀mí lé pé yóò ṣoore fún wa yóò dáàbò bò wá kó ń bẹ aburú yálà ó yọnu sí i ni àbí ò yọnu sí i àti sọ nǹkan yẹn dùn ṣá ó ti dán gbólóhùn la ilaha illallah kò fẹ́ ṣerú ẹ̀ bákan náà àlùfáà wa tún ní àwọn adarúkọ nínú àwọn tó gbajúmọ̀ lásìkò wọn táwọn èèyàn máa ń gbé ẹ̀tọ́ ọ̀jọ̀sìn ọlọ́run ọba àlá tí wọ́n máa ń gbé fún wọ́n ní gẹ́gẹ́ bí asaman arákùnrin kan ni tó já sí àwọn èèyàn máa bọ́ wọ́n á máa pè é lásìkò gbà náà dígbà táwọn èèyàn ń pèsè Abdul lónìí táwọn pèsè Ibrahima ni á pèsè ó ti dání bẹ́ẹ̀ náà ni taj àti abu hadida wọ́n dárúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí láti fún àwọn èyí tó gbajúmọ̀ nù àwọn èyí tó gbajúmọ̀ lásìkò tiwa náà lásọ yìí tí ẹ̀kan bá sọ pé ara o àwọn èyí Abdul Qadir àwọn èyí Tijani àwọn Ibrahim Niyasi wàláì gbogbo àwọn nǹkan yìí pátá ní ó sì wà nínú àwọn kọ̀sídà tí wọ́n máa ń kà àwọn kọ̀sídà gbogbo ká máa pe àwọn ẹni yìí níbẹ̀ nínú ẹ̀ níbẹ̀ nínú táwọn kadiriya wọ́n máa ń pèsè Abdul Qadir níbẹ̀ nínú táwọn tijaniya náà wọ́n máa pèsè tijani pèsè Ibrahim Niyas abiki ne tuma ya shekha Ibrahim gausun lilwara nilini bifaidika wà manati wafira من دون فيدك لا أقدر ما جرى كل أمان من فيودك قد هرى kí ni túmọ̀ owó ẹ̀ ìpín ṣé Ibrahim ní jẹ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ó ní yá ṣèkà Ibrahim sábà pé gbólóhùn yá wọn fi ń pè yàn ní sábà ní yá Ibrahim wọn ní yá ṣèkà Ibrahim mo pè wọ́n ṣe Ibrahim níbi ni ibi fáyìndìkà fún mi láàánú rẹ fún mi ní àánú rẹ fún mi láàánú rẹ níbi ni ibi fáyìndìkà fún mi ní àánú rẹ wad-damanat al-wafira kó o sì fún mi ní assurance ìyẹn ní ìfọwọ́sọ̀yà pé kò ní sí aburú fún mi ìyín roore tí mo ń fẹ́ kó o fún mi ní ìfọwọ́sọ̀yà rẹ̀ ó wá ní min duni faidika la uqaddiru ma jara min duni faidika tí n bá ti rí fáìdù wẹ ṣe ibrahima ìtumọ̀ fáìdù wọn ni anasur wal aun min duni fáìdíkà la uqaddiru ma jara tó bá ti yàtọ̀ sí ìrànlọ́wọ́ àti àrànṣe rẹ ṣe ibrahima nìyá sí la uqaddiru ma jara anything tó bá ṣẹlẹ̀ kò value anything tó bá ṣẹlẹ̀ ò pàtàkì kò wúlò wà ní kúlẹ̀ àmání ní nfòyó díkà kọ́dí arọ́ wà ní gbogbo nǹkan tí mo fẹ́ àmání bimane makasid murad ó ní gbogbo tí mo wá fẹ́ pátá tí mo gbèrò tí mo fẹ́ ní nfòyó díkà kọ́dí arọ́ látara àrántí rẹ ni mo ti rí gbogbo ẹ̀ sálà ń pè mẹ́ ṣé Ibrahim niyàs ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn alázikiri wọn àmàtúmọ̀ tí wọ́n ń kà àwọn kan ń forí pawó tí wọ́n ní kí ni túmọ̀ táwọn ń kà wọn àmọ́ bá máa náà ní kí ni àgbọ́yé Islam ìhàwó ni Islam kọ sírù máa wírù nǹkan báyìí wọn àmọ́ yìí wọn náà so àdánwò àìmọ̀kan àmì nìyẹn tó gba àwọn nǹkan yìí àwọn nǹkan tó já sí pé à ń láti jìnnà sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ta àwọn nǹkan yìí wọ́n á sì máa takúlé lórí lẹ́ni tó yá pé wọ́n mọ aburú wo ni nǹkan yẹn kó sínú ẹ bá sọ wọn a yarí wọ́n takò na wọn ẹni ọlọ́wọ́ ẹni lè ẹ ká máa pe nǹkan mi yàtọ̀ sí Allah kò lè jẹ́ ojú ọ̀nà tàwọn ẹni nǹkan mú wá fẹ́ àtàwọn ẹni nìyẹn àmọ́ wá jura wa lọ́nbẹ̀ bá a bá ni. a sọ fún wa ìmáàmù Shafi'i nínú Ramadan yóò ka Qur'an nígbà sixty ìwọ tó o bá ti lè ṣe tó wọn náà mà kó lónìí yẹn yóò kà kan lóru yóò kà kan lọ́sàn-án ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù òun náà ni pé tí Ramadan bá ti dé gbogbo àwọn àwọn ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ nkankan wọn á close gbogbo ẹ̀ ni wọn wá busy irú ẹ̀ náà làwọn ìmáàmù Shafi'i lára àlànà wọn nìyẹn wọ́n á bízì wọ́n à ní tẹ́ anybody lóhùn mọ́ ó kó àwọn àtàwọn àwọn ara wọn wájú ọlọ́run ó máa ṣàìsàn ọ̀sán ṣàìsàn òru ṣàìsàn ọ̀sán ṣègbìyànjú òru ṣàìsàn òru ṣègbìyànjú ọ̀sán àìsàn òru àti gbìyànjú ọ̀sán ó máa pa gbogbo ẹ̀kọ́ láti lè fi wẹ odò oṣù Ramadan láti lè fi wẹ odò rẹ̀ já kán lè bá àrí nǹkan ńláńlá mọ́ wájú ọlọ́run so ìgbìyànjú yẹn òun láti máa jura wa lọ kìí ṣe ìmútuntun wá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ìmútuntun wá la pàtàkì ju ìgbìyànjú lórí nípa nàbì mú wá lọ a máa wá sọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì nígbà míì a sì máa ṣàfihàn rẹ̀ sára Islam nípa nàbì mú wá kò dàrú nípa àwọn èèyàn gbé wọbẹ̀ náà kò jọ́ méjèèjì ò lè dàrú papọ̀ mọ́ra wọn ó sì dùn yanjú lọ́tọ̀ọ̀tọ̀ bó la ṣe wá papọ̀ mọ́ra wọn. torí ẹja ṣàkíyèsí lórí àwọn ìlànà tá à ń rìn sálà fi ń ṣe ìsìláàmù tó yàtọ̀ sáwọn tí ń bẹnu àkọsílẹ̀ ìwé ẹ̀sìn ká wo kí ni ń bẹnu ìwé ẹ̀sìn wa kí ni táwa ń ṣe tó jọra wọn àbí ò jọra wọn. léèyàn fẹ́ yẹn náà fílà àgbọ́yé àti fíkíwù náfìlà ọ̀nbẹ̀nùtìrà kéèyàn fẹ́ máa gba àwẹ̀ àgbọ́yé àti fíkíwù bá a ti gba àwẹ̀ ọ̀nbẹ̀nùtìrà kéèyàn fẹ́ máa ṣe ìbáyé kéèyàn fẹ́ máa gba kéèyàn fẹ́ máa ṣe àzíkìrí àgbọ́yé àti fíkíwù bá a ti ń ṣàzíkìrí táyé fi jáde kó lójú lànà ti Islam ńbẹ́ńbẹ́ kò sí ọ̀nà kẹtẹ́yàn fẹ́ rìn nínú Islam tí ò ti já pé àgbọ́yé àtìlànà bá a ṣe rìn táàfin ní jáde kúrò nínú rẹ̀ níbàámu sí ìlànà Islam ni ò ti máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn nǹkan yìí à ń láti ṣàkíyèsí ara wa à ń láti ṣàkíyèsí ara wa gbogbo ìlànà tá a bá fẹ́ rìn tá a fẹ́ dúnni mọ́ gbogbo ẹ̀ pátápátá ló ní àgbọ́yé àti ìlànà nínú Islam nínú àkọsílẹ̀ ìwé ẹ̀sìn wa bó fẹ́ máa ṣe sàrà ìlànà bá a ti ṣe sàrà ń bẹ ní Islam ẹ̀kọ́ rẹ̀ ń bẹ èèyàn òṣèṣẹ́ níbi kó dá wa ń sàrà àká tó ṣe mẹ́yàn fẹ́ máa ṣàdúrà bó fẹ́ pọ̀ ládùúrà gbólóhùn àdúrà ń bẹ bó fẹ́ pọ̀ ládìkìrí gbólóhùn àdìkìrí pọ̀ sáà ti là wá tó ti là kalẹ̀ àwọn nǹkan yìí làwọn kan gbìyànjú láti lọ máa mà láti lọ máa mà ànábì gbọ́ wáyà jíde bíi pé wala tazalu lisanu karọ́tọ̀ bá min dhikrillah má jẹ́ kí ahọ́n rẹ ó gbẹ fún itọ́ látara kó rántí ọlọ́run torí pé ẹni tí máa ń sọ̀rọ̀ tí ò dákẹ́ itọ́ ìgbẹ́ lẹ́nu rẹ̀ itọ́ kì í gbẹ ní ẹnu ẹ̀ ahọ́n rẹ ó máa sọ ní gbogbo ọgbà torí pé ń sọ̀rọ̀ ànágbèwá ni má jẹ́ ká ahọ́n rẹ ó gbẹ má jẹ́ tó gbẹ ní ahọ́n rẹ látara kó rántí ọlọ́run ọba ìlànà ìsìlámù nìyẹn. tó yẹ ká mọ̀ ká sì dúró tì anábì tó wá ní ká má dákẹ́ àdíkìrí ká má dákẹ́ ìrántí ọlọ́run ṣé kò wá rántí ọlọ́run ní tí báwa ti wá ń ṣe ìlò wá ṣe tí báwa ti ṣe ìlò òun ṣe tá a ti ṣe kọ́ à ń gbọ́dọ̀ mí ń jẹ tó já pétọ́ ẹ bá wí ẹyọ ọ̀kan nìyí ó kọ́fà ìbáàdà tí àwọn èèyàn ti ń ṣe látàárọ̀ tá a nábì ti kọ́ wa gbogbo aná láti àti máa wí gbogbo àwọn nǹkan yìí kò sí special àdìkiri tàwọn ẹni ọlọ́run kò yàtọ̀ náfìlà tàwọn ẹni ọlọ́run kò yàtọ̀ àdúrà tàwọn ẹni ọlọ́run kò yàtọ̀ àwẹ̀ tàwọn ẹni ọlọ́run kò yàtọ̀ àwẹ̀ ìsìláàmù náà làwẹ̀ ìsìláàmù àdìkiri ìsìláàmù náà làdìkiri rẹ̀ náfìlà rẹ̀ náà ni náfìlà rẹ̀ sàrà rẹ̀ náà ni sàrà rẹ̀ kò sí yàtọ̀ kankan nù rẹ̀ tẹ́lẹ̀ yìí àṣírí tàwọn ẹni ọlọ́run ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìsìláàmù gbogbo àwọn nǹkan yìí jẹ́ àwọn abala tó já sí pé mùsùlùmí kọ̀ọ̀kan ó bùkátà kó gbọ́ àgbọ́yé rẹ̀ ká má fún nǹkan kan nú àwọn ẹ̀dá ká má fún wọn ní ẹ̀tọ́ olúwọba adẹ́dàá wa subhanahu wa ta'ala ẹ̀tọ́ ọlọ́run ọba náà ni ká máa gbé fọlọ́run èyí tó jẹ́ tàwọn èèyàn àwọn àlùfáà ká ṣàpọ́nlé wọn látara ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń bẹ lára wọn kò burú ṣùgbọ́n wọ́n yìí sọ wọn ò ní tá lè gbé fún tá lè ṣe dáṣe fún wa lóore kan wọn sì láburú kan tí wọn lè mú kó fún wa àmọ́ nu tí wọ́n bá rí ká wọ́n lè tọ́ wa sọ́nà tí ó lè ṣe lé ibáyìí tí ó sì ní takò tọ́lọ́hún wọ́n lè fún wa mọ́ràn dókítà onímọ̀ ìlera ó lè mọ̀ nípa àtọ́jú ìṣòro wájú àlùfáà lọ torí pé tó tó àwa àti wọn pọ̀ òun náà ní ká ṣàlàyé òfin ọlọ́run fún wa kì í ṣe ká gbé eh, ọ̀sẹ̀ dúdú lé wa lọ́wọ́ kìí ṣe ká gbé ìpara lé wa lọ́wọ́ kìí ṣe ká fún wa lóòka kìí ṣe ká dìtìrà fún wa ìyẹn kọ́ ni ti ń diṣẹ́ àṣepọ̀ ti ń bẹ láàárín àwa àtàwọn àfa àwa kọ́ nìyí o àṣepọ̀ àárín àwa àtàwọn àfa àwa ọ̀tọ̀ kódà kìí ṣe ká wuṣẹ́ fún wa bẹ́ẹ̀ kan bá lọ́rọ̀ dàrú mọ́ lọ́wọ́ sí i ẹ̀dá kan mo ṣe wá lè rí tọ́sọ́nà lórí rẹ̀ nítafó sọ fún un ní nítafó akannutira òun náà ni dua ustolat istikhara àdúà ìrun istikharo kábẹ́ lọ́wọ́n ọba láti tọ́ni sọ́nà yóò wá nílọ wọnú ìwé báyìí lọ́ka yanáfílà méjì àyè sọ pé lẹ́yìn fati àkàsúrà báyìí rárá ànábì ò sọ bẹ́ẹ̀ yanáfílà méjì kàsúrà tó bá rọ ọlọ́run tó lópa ànábì tó sọ ọ́nà ò fún wa pé súrà báyìí ní káka tó bá ti wá kàsúrà tó bá rọ ọlọ́run wá ka àdúà yìí kò bẹ́ kò fi bẹ́ bá ànábì ti mú wa fún ògbọ́dọ̀ kíkún gbàtà ànábì ká ànábì sọ pé ńgbà tó bá tún wàá rí tó bá aṣọ pupa àbò wárí àbò bá rí dúdú àbò orí funfun àbò orí màálù dúdú kan àbò orí funfun àdó pupa kan ànábì ó sọ yóò káfa ní àmọ́ fi kún bíbí bá ànábì ti gbé lẹ́hùn náà ni kódà ànábì tó gbé lẹ́hùn tó sọ pé wọ́n tó bá ṣe é tán àwọn tó bá tún wá mọ̀ nípa àlámọ̀rí yẹn lọ béèrè fún ìmọ̀ràn lọ́dọ̀ wọn kí wọ́n tọ́ sọ́nà lórí àwọn tí wọ́n máa ń pa kò sì tún ní ìgbára lọ́lọ́wọ́n ọba dèdè ń tá a mọ̀ báwọn yàn náà lò nìyẹn tí wọn ò fi ní jáde kúrò nínú Islam àmọ́ afẹ́kátà ó tó kí yọ̀ ó dùn àtàwa ń já iyọ̀ wa ń já gbogbo ẹ̀ wa ń bàjẹ́ lẹ́sàrá wípé dèdè tí Islam mú wa àti mọ̀lẹ́ àti mọ̀kún ó ti jù bẹ́ẹ̀ lọ eléyà ńlá fi ṣọ́ra wa ó pàtàkì tó gbogbo ẹnikẹ́ni tí ó bá ti gbéra rẹ̀ kalẹ̀ tá a bá ń gbẹ́tọ̀ ọlọ́run ọba fún ó ti nínú Islam lára tí gbólóhùn la ilaha illallah sí ń gbádànù eléyìí náà jẹ́ ọ̀kan bẹ̀ gẹ́gẹ́ bí àlùfáà wa bí wọ́n ti fi sọ fọlọ́nba ní kẹ́ wọn. wọ́n andad nfa ń pè ní andad tá a pè ọ̀kan rẹ̀ ní nídìí tí la ilaha illallah gbádànù. òun náà ni ma jazabaka an dini islam min ahalin aw maskanin aw ashiratin aw malin wọ́n ní túmọ̀ andad andad orogún tọ́lọ̀wọ̀n ọbọ̀ tí ìsìláàmù tí gbólóhùn la ilaha illallah fẹ́ ká ní pẹ̀lú ọlọ́run wọ́n ní àwọn orogún ìtumọ̀ rẹ̀ náà ní gbogbo nǹkan tó bá gbé ọ kúrò nínú islam bóyá ara ilé rẹ ló fa sábàbí tó fi kúrò nínú islam bákan náà bóyá àwọn ẹbí rẹ ló fa sábàbí tó fi jáde kúrò nínú islam wọ́n ti dorogún fọ́lọ́run lọ́dọ̀ rẹ̀ bóyá dúkìá rẹ ló fa sábàbí tó fi kúrò nínú Islam tó ti dorogún bóyá iṣẹ́ rẹ ló fa sábàbí tó fi kúrò nínú Islam tó ti dorogún fọlọ́ lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ la ilaha illallah kò fẹ́ ká fọlọ́ lórogún yẹn kí n máa fọ ọlọ́run ọba aláwò lórogún nínú ara alé rẹ ẹlòmíì ó torí pé ó fẹ́ dáàbò bo ara alé rẹ kó má kú yóò wá jáde kúrò nínú Islam torí kó fẹ́ dáàbò bo ara alé rẹ kó má kú bóyá ọmọ bóyá ìyàwó bóyá ẹbí rẹ̀ kan bóyá ìyá rẹ̀ ni bóyá bàbá rẹ̀ ni kó sàfẹ́ dáàbò bo ẹnìkan nínú ara ilé rẹ̀ pé kó má kú káìsàn má ṣe yóò wá jáde kúrò nínú Islam. pẹ̀lú kíni pẹ̀lú lílọ ṣe nǹkan tó já pé tẹ̀yẹ bá ti lè ṣe nǹkan yẹn Islam ó bàjẹ́ tẹ bá sọ pé Islam ó má bàjẹ́ pẹ̀lú nǹkan ilẹ̀ fílẹ̀ ìmọ̀ kékeré làá fi wọ́n mọ ìmọ̀ lè làá fi tọ́ tó wà rántí òwe burúkú yẹn kódà kí ẹ tún sọ irú nìkan máa ń ṣe gan àwọn àfáà gan tún sọ fún wa àwọn àfáà ni wọ́n tún fi kún òwe fún wa wípé kèsìrí là á fi wá ọlá ìsìláàmù là á fi ná ọlá ìtumọ̀ rẹ̀ ni pé ńgbà tó bá fẹ́ kó ọrọ̀ jọ ṣe kèsìrí sọ́lọ́ gbogbo tó bá gbà ní kó fún kò bá mú ọ kúrò nínú islam àmọ́ tó bá ti ní tọ́wọ́ rẹ bá ti tẹ̀ tán padà sínú islam kó máa fi islam náà ọ̀rọ̀ àwọn àfa mi tún nù wọ́n tún fi kún òwe wọn. èyí tá a mọ̀ tẹ́lẹ̀ ni pé kábí kèsè rí wọ́n ọmọ nìkan làwọn èèyàn lè torí ẹ̀ jáde kó ní ìsìláàmù lọ́dọ̀ Yorùbá ń jọ ṣùgbọ́n àfa mi sọ fún wa sí pé a tún lè torí ọlá náà ọrọ̀ ayé náà lè torí ẹ̀ náà jáde kó ní ìsìláàmù tọ́lọ́ wa rí sẹ́ká padà wá. ìyẹn nìkan náà àfa àti gbajúmọ̀ láwùjọ lẹ́ Yorùbá wa tó sọ wọn kíjì pa kí ẹni tí máa ń wọ́wọ́ yóò kẹ́yìn sí Ọlọ́run kí ni túmọ̀ ká kẹ́yìn sí Ọlọ́run ká tó bá rí tako wá kọjú sọ́lọ́hun gbogbo eléyìí náà ń tọ́ka sí pé báwọn náà ti kó ọ̀rọ̀ wọn jọnu ìpìlẹ̀ ọ̀rọ̀ wọn ni wọ́n ń sọ ìpìlẹ̀ yìí wọn ni wọ́n ń sọ fún yìí ń bẹ bá nílò àkàyè. àwọn náà wọ́n sọ máa pẹ́ ẹni tí ó bá jẹ́ èèyàn tó bá fẹ́ jẹ́ èèyàn pàtàkì tí ó máa bọ̀ táwọn èèyàn máa rọ́ táwọn èèyàn máa pariwo rẹ̀ bá ṣe ń pariwo òun náà tí wọ́n sọ pé ṣéwù ṣéwù ṣéwù tó bá fẹ́ káwọn èèyàn máa pariwo rẹ̀ náà kí wọn náà jẹ́ èèyàn pàtàkì láwùjọ wọ́n wá fún wa ní kọ́ńdà píríncípù tá a lò wọ́n lẹ́ni tí ó bá jẹ́ èèyàn yóò jẹ́ èèyàn. àwọn àfáàní àwọn tó mú yìí náà wá àná àwọn tó ní káwọn yóò máa bẹ orí èèyàn kán máa pààyàn káàkiri kán máa fìyàn sògùn owó. gbogbo eléyìí kí ni sọ fún wa ń sọ fún wa wípé àfáàrí wọn láwùjọ yóò bá wà láàrin ní gbogbo àwọn tẹ́ ń pè láfàgìrì náà ni wọn ò gbádùn yìí tẹ́ bá tún wáwò kó wọn ò sọ bẹ́ẹ̀ náà ni tó náà bá tún pàdé yìí tí ò gbádùn lóde yóò tún máa fi pé àwọn ẹni ọlọ́run nu ó fún ẹgbẹ́ bí wọn náà ṣe rí nu ìwọ táwọn èyí tí wọn ò sọ bẹ́ẹ̀ táwọn èèyàn rò pé ìwọ tó gbádùn ìmáàmù kínní kan nìwọ ìwọ gbádùn díẹ̀ ó wá pàdé ẹni tí ò gbádùn ó tún wá yìn pé àwọn ẹni ọlọ́run nu sẹ́ni ọlọ́run ní kéyìn ó kẹ́yìn sọ́lọ́run torí pé ń wówó ẹni ọlọ́run ní kéyìn jẹ èèyàn torí pé ó fẹ́ jẹ èèyàn هذا هو يقول في العكاية النبي صلى الله عليه وسلم قال طلع نسوى قلني لا يحملنكم استطاع الرزق لا يحملن أحدكم لا يحملن أحدكم استطاع الرزق أن يطلبه فيما حرم الله عليه فإن الله لا ينال ما عنده إلا بطاعته oúnjẹ ọlọ́wọ́n bá ní ẹnikẹ́ni nínú yín torí pé kò tètè dáa fún o gbọ́dọ̀ sọ ọ́ dẹni tí ó wà lọ wá ọlá ọlà lọ́nà tọ́lọ́wọ́n ọba ṣe léwọ̀ torí pé n ti ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba oore ọlọ́run kì í tẹ̀yàn lọ́wọ́ àti kéèyàn ó pa òfin ọlọ́run mọ́ lórí ọlọ́run kì í lọ́wọ́ anábì sọ bẹ́ẹ̀ tó bá lọ pé ìyá sọ náà ìlú náà lẹ́wà torí pé ànábì lè zolówó bí ẹ bá ń ṣírò olówó nú àwọn ẹ̀dẹ́ yẹn ẹ lè ṣírò ànábì wa màmá màmá olówó àwọn ànábì tó jólówó àmà wọn bí ànábì Suleiman bí Dawud bí Yusuf àwọn tọ́lọ́wọ́n bá ti ní ọlọ́rọ̀ nu nínú àwọn ànábì ọlọ́run àmọ́ bá ń ka ànábì wa Muhammad ẹ̀ lè kà á kúnú àwọn tó jẹ́ ọlọ́rọ̀ nínú àwọn ànábì ọlọ́run. so torí ẹ gbogbo ohun tí ó bá ti mú yàn kú ò kullu ma jazabaka an dinil islam gbogbo ohun tó bá ti gbé ọ kú ò nínú islam pátá o fẹ́ dáàbò bo ara ilé rẹ ni o fẹ́ dáàbò bo ara rẹ ni o fẹ́ dáàbò bo ilé rẹ ni o fẹ́ dáàbò bo ẹbí rẹ ni ẹlòmíà ní à ẹ ẹ kí ń pè é àdúgbò tí mo wà yìí n gbọ́dọ̀ n gbọ́dọ̀ sọ pé kí n fi islam ṣe pẹ̀lú wọn àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n gbalẹ̀ mi wọ́n gbalẹ̀ mi tán bá gbalẹ̀ rẹ tán bá gbalẹ̀ rẹ kí ni ìṣòro tó ní. sáwọn tí wọ́n bá nẹ́bí ṣe ń jíra láti mọ́kà lọ mọ̀dínà tí wọn ò kọ́lé sí mọ́kà àbí wọn ò nílẹ̀ ńbẹ́ àbí wọn ò ní dúkìá ńbẹ́ kí wọ́n á ní ìṣòro tó ní. alẹ́ sìn gbogbo tó bá ti gba ìsìn lọ́wọ́ rẹ ti dorogún ó ti dorogún pẹ̀lú ọlọ́run lọ́dọ̀ rẹ torí Allah ti alára sí gbọ́dọ̀ lára tí ń gbá dànù tọ́pọ̀lọpọ̀ ògbọ́yé tá a kàn dá níwákà tá à ń kọ́ lórí lásán ònìyí ò ní parí àfọ àwa ni ìgbà ní ẹlòmí ò fẹ́ wọṣẹ́ látara ajẹ́ tó fẹ́ wọ̀ ni wọ́n ti gba ìsìláàmù kúrò lọ́wọ́ rẹ̀ yóò sì ju ìsìláàmù yẹn lẹ̀ tẹ́bá ní kí ló fa ni àti ìgbà ní ìgbà jùlẹ̀ wọn àlẹ́ fún mi níbẹ̀ wọ́n lè kọ́kọ́ máa gbà lọ́wọ́ rẹ̀ díẹ̀díẹ̀ tó bá dóbi ni wọ́n lè máa ní ìjáàbò tó lò yìí ti tóbi jù tó kéré tó bá tó kéré wọn á tún ní sórí jẹ wa èèyàn gbọ́dọ̀ dress corporate sotori ẹ scarf lásán ti tó àbí kò dé fìlà tó bá yẹ wọn á tún ní o máa ṣerun ní tó bá tún ṣe wọn á ní o jẹ káwọn èèyàn rírun rẹ wọn ń gbà díẹ̀ díẹ̀ náà tó bá yẹ wọn á ní aṣọ tó ń wọ ti ń balẹ̀ jù ó yẹ kó wá sókè díẹ̀ iṣẹ́ wa yóò gbà bẹ́ẹ̀ wọn fẹ́ máa rí fùrọ̀ rẹ nu tó bá jọkùnrin náà tó bá nírun gbọ̀n wọn á gbà nù gbọ̀n kúrò lẹ́gẹ̀ẹ́ rẹ̀ pé àà nùnú ẹ gúdù ẹ sì tọ́ láti gbà títẹ̀ yìí ẹ tó ṣe àmọ́ irúgbọ́n yìí yóò lè já fún yín níṣẹ́ àbíjọba lè mú kó díẹ̀ ṣé díẹ̀ náà ni màá mú kó tó bá mú kó tó bá yá wọ́n tún ní àfà ẹ bá iṣẹ́ bí oṣù mélòó kan ni ó dàbí pé àwọn kọ́sọ́mà ń kọ́ńpléìn so tẹ́ ẹ bá ti ha gbogbo ẹ̀ kú abẹ́tàkẹ́ stop ẹ dákun màá ṣe wọn ló bá tún gbá yóò náà dànù tó bá yá wọ́n lè ní ìrúntẹ́ lọ sí wákàtí wákàtí márààrún yẹn ẹ̀ ń dì stop ṣe wa so àní fún yín láàyè ju kẹ́ máa kírun àsìkò kan péré náà láàmà fi fún yín láàyè kẹ́ máa kó nu ọ́fíìsì wọ́n wá sọ zuri àti asiri wọ́n sọ zuri di àsìkò asiri mẹ́ lọ́wọ́ wọn náà wà ló tẹ ọlọ́run ńgbò bá wá ní ẹ̀wò bí jíjẹ wá dé ànílé fìlà yìí lẹ̀ kéèyàn wọ kéèyàn ti dé kó tún wá kó nínú ọ́fíìsì mọ́ táìmù tá a lè fún yín ò kọjá eleven thirty táìmù kò tí wàá kírun nìyẹn àsìkò break time tó kò fi jẹun torí ẹ̀ tẹ́wá tí wàá mọ̀ pé kò tẹ́yìn lọ́rùn ẹ̀jú jẹ wálẹ̀ wọn náà bá sọ pé ẹ mú fara mọ́ mú fara mọ́ ewu tó ti ń bọ̀ títí tóbi di pé wọ́n gbàrún lọ́wọ́ rẹ̀ wọn ẹ rojọ́ pé kí n mú fẹ́ jẹ lọ́dọ̀ ọlọ́yin tí wàá jẹ ọlọ́run ti gbé ìtọ́lọ̀ nítorí ẹ̀dá ọ̀gán ẹlẹ́sìn gbogbo tí ó bá ti di ẹ̀sìn rẹ lọ́wọ́ ni wàá gbádànù gbogbo tí ó bá ti di ẹ̀sìn rẹ lọ́wọ́ ọ̀ràn yẹn ni kí wọ́n gbádànù tí wọ́n bá ti wá ṣòdodo pẹ̀lú ọlọ́run wo bí tọ́lọ́run ọbọ̀ gbà yọ nígbà táwọn aláàṣẹ jálà bí máa ń ṣiṣẹ́ àjẹun látọdún kí èlò tàbí láàṣẹ jálà bí ó ti lé lógún ọdún aláàṣẹ jálà bí á ti ń jẹun á ń jẹun náà ẹni tó wá lóhùn ní kúrò nídìí ẹ̀ náà tó wá níjù wá lọ náà ni tí gbogbo ẹ̀ náà ló gbogbo náà ló wá níjù wá lọ ni ààrẹ tó ń bẹ́ ń díẹ̀ náà láti gbà wọn náà tí ògùn mọ́tò báwa náà ṣe gùn azìrẹ́ni tí ń gùn báwa náà ṣe ń gùn. tó bẹ́ẹ̀ bá ti kò bọ́ lọ́hùn lu ọlọ́run ọbó yọ sí lọ́nà tó tọ́ ṣùgbọ́n ibi tọ́lọ́run ọbó ti mà ní pé ìwọ kọ́kọ́ gbígbìyànjú kankalẹ̀ náà ọdún kan bẹ ń gbà kan bẹ ládùúgbò yìí náà ni akọ́kọ́ gun ọ̀kadà ẹnìwájú wá sí. ẹ wà á dá máa tọ́ máa jó fún láti ń gbọ̀kadà káàkiri ẹ dáhùn kí ni ìṣòro tàbá ń bẹ̀. lọ́dún yẹn tó ní mọ́tò là na wa ó dá àti àwa mọ́tò náà máa ń sè á sì ń jẹun ṣe àrùn ní kéèyàn ó jíjẹ́ ni kì í ṣàrùn nínú Islam fúnra ara nábì ló fún yàn lówó kó lọ ra lọ́jà tọrọ owó bẹ́ẹ̀ ṣe tọrọ kiri wá ní kó lọ ra wá lọ́jà ó wá rà lọ bá ń ṣẹ́gi wọ́n owó rẹ̀ lọ máa fi jẹun mú akéyì máa mú ọ lọ gbogbo jọ́jọ́ wá ti ní bùkátà sówó lọ ṣẹ́gi kó lọ tà mùsùlùmí mà ni. wa Ali radiyallahu wa Ali Ali ọmọ Abu Talibi tó padà di khalifa ẹlẹ́ẹ̀kẹrin. nígbà tó ti níyàwó lé náà ní ó lọ sọmọ ọ̀dọ́ lọ́dọ̀ kékeré. ẹgbẹ́ wa sọ pé ó ti níyàwó lé ó ti fẹ́ Fátímà kò fẹ́ ju Fátímà náà lọ ó ti fẹ́ Fátímà tó jọ́ màá nẹ́bì ó lásìkò kẹ́kẹ́ lọ sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ kèfèrí tí ń bá pami tó bá pami péèlì kan yóò gba dàbí dùn kan tó bá pami péèlì kan yóò gba dàbí dùn kan ọba náà padà bá kí mo fẹ́ jẹ yẹn ló ba tẹlòmíì jẹ́ síbi ìbàjẹ́ ló gbẹ́ lòmíì kúrò nínú Islam torí ẹni mùsùlùmí ò ṣe kí ń ronú báyẹn ká ṣòdodo pẹ̀lú ọlọ́run ọlọ́run ó kọ́kọ́ dán wa wò ọlọ́run padà wá ṣàánú wa lẹ́yìn ẹ̀ so àdéhùn ọlọ́run ọba àlejò ọlá nìyẹn so wal arbab àwọn tí ń jẹ́ arbab náà àfọ àwa ṣe àlàyé rẹ̀ ṣùgbọ́n di àǹdáàdù ni wọ́n kọ́kọ́ dúró àwọn amú àyà kan wá àyà yẹn á mú wá sí àti tó bá di ẹ̀kọ́ mi à á tẹ̀síwájú lórí kíka tírà yìí àyà tí wọ́n mú wá náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wípé ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ọlọ́run ọba ló ń bẹ nínú àwọn ènìyàn ó ń bẹ nínú àwọn ènìyàn man yattakhidhu min dunillahi andada àwọn tó já sí pé wọ́n máa ń tún mú àwọn ẹlòmíì wọ́n sọ wọ́n dorogún yàtọ̀ sí Allah wọ́n sọ wọ́n dẹni tí ó lè fà wọ́n tí àwọn ìpàdé gbogbo tó bá fàyàn kúrò nínú ẹ̀sìn ti di andad ó ti dorogún tí ọlọ́run ọba tí láyé lọ́la wá lé dànù ọlọ́run nìkan ní máa ń fàyàn ní ó gba tọwọ́ èèyàn kúrò lọ́wọ́ èèyàn ní ó gbé mi léèyàn wọ́n tún mú àwọn nǹkan míì ní tó já sí wọ́n lè máa ju tọ́lọ́wọ́ baálẹ̀ fún wọ́n á ju tọ́lọ́wọ́ baálẹ̀ nítorí àti ṣe nǹkan yẹn àbí àti rí nǹkan yẹn àbá ti yọ nǹkan yẹn ná ọlọ́run bẹ́ẹ̀ náà àwọn èèyàn bẹ́ẹ̀ yuhibbunahum ka hubbillah wọ́n wà nífẹ̀ẹ́ wọn bíi tọ́lọ́run gẹ́gẹ́ bí fi ọlọ́run ọba ṣe lè gba nǹkan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ náà ni ìfẹ́ sí nǹkan yóò wá máa gba tọ́lọ́run bá béèrè lọ́wọ́ wọn ọlọ́wọ́ ni walladhina amanu ashaddu hubban lillah àmọ́ àwọn tí wọ́n jẹ́ olùgbọ́ Ọlọ́run ọba gbọ́ ìfẹ́ Ọlọ́run ọba ni máa ń le jù nínú ọkàn wọn ìyẹn ni wípé ìfẹ́ Ọlọ́run ọba nìkan ni wọ́n gbé sókè tó já sí pé ìfẹ́ tọ́lọ́run yẹn ni ó máa gba nǹkan lọ́wọ́ wọn ni ó máa mú nǹkan lé wọn lọ́wọ́ wọn nínú nǹkan míì tí ó wà nípò yẹn tí a ti pé látara nǹkan yẹn tí wọ́n nífẹ̀ẹ́ wọ́n lè ju eléyìí lẹ́ẹ̀kan ṣe eléyìí láti fi rí nǹkan yẹn ṣe ṣùgbọ́n tọ́lọ́wọ́n ọba ìfẹ́ ọlọ́wọ́n ọba tán nìyẹn ó lè gbà lọ́wọ́ wọn ó lè gbélé wọn lọ́wọ́ kì í ṣe tẹ́ wọn ní ó máa gbẹ̀sìn ní ó máa gbẹ̀mí fún wọn kì í ṣe ọmọ àdíyà ó ní ó máa gbẹ̀sìn ní ó máa gbẹ̀mí fún wọn. gbogbo àwọn eléyà láti gbọ́ yé ìsìláàmù nìyẹn ìsìláàmù nìyẹn so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn nǹkan mẹ́rin tí ìsìláàmù tí ó kọ̀ àádùn sí ibẹ̀ wa insha ta'ala tó bá padà di àsìkò míì a tún máa tẹ̀síwájú lórí àlàyé yìí abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó má sẹ́yìn sàánú wa kó kún wa lọ́wọ́ kó mú wa dúró déédéé lórí Islam kó fún wa lágbọ́yé ẹ̀sìn wa kó sàánú wa kó bá wa ká ìsàn àrùn kó bá wa ká kú ńlẹ̀ kó ká kú lórí ilẹ̀ ayé àwọn tọ́lọ̀ wọn bá ti gbé bá kọ́lọ̀ dákun kó fún wa lẹ́láàfíà àwọn tí wọ́n ti bá a lọ nínú àwọn àyàwó mùsùlùmí kọlọ̀ dákun kó fi pa àṣìṣe wọn rẹ́ kó fi ṣe wọ́n lé ní àlùjánnà tí ò ní ṣùṣùrù sẹ́ ọlọ́lá ilaha illallah kọ́lọ̀ kó kó forí àwa náà kó ẹni rẹ àtàwọn àtàwọn aráalé wa kó dà wá pọ̀ máwọn ẹni rere àtàwọn àtàwọn aráalé wa àtàwọn àrọ́mọdọ́mọ wa kọ́lọ̀ ń kà wá kúnnú sáfù àwọn ẹni rere ọlọ́lá ilaha illallah وصلى الله وسلم على نبينا wa وعلى آله سبحانك اللهم وبحمدك أشهد ant لا furka wa أنت أستغفرك wa إليك alaykum wa rahmatulahi wa وبركاته